èmi Abíọ́dún Ọmọláwuyì mo tún fi àkókò yìí mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá lágbára ọlọ́run lódùmarè ibi ara pápá là bẹ́ tu ibi gìjàgìjà là bẹ́kùn ìta gbangba là bẹ́wé ajílékege òjòjò níṣòwò kówó má lè nájà kókó larọ ta gbogbo wa ó máa le láṣẹ olódùmarè àní ṣubú dànù o àní tójú lẹ̀ mọ́lẹ̀ ìwé wo là ń kà lọ́wọ́ ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ àdákẹ́dájọ́ ẹ rántí wípé ìwé náà ó ti ń lọ síbi kùnkùndùn báyìí kí ló ti ṣẹlẹ̀ ibo la bá a dé ibi tá a bá a dé òun ibi tí ọlápàdé àti ọláwálé tí wọ́n ti ń lọ nínú mọ́tò tí wọ́n ti ṣàkíyèsí wípé ọkọ̀ kan ń tẹ̀lé àwọn lẹ́yìn ọkọ̀ wo ló ń tẹ̀lé wọn lẹ́yìn ta ló wa mọ́tò ọ̀hún kí nìdí tí ọkọ̀ náà tó fi ń tẹ̀lé wọn lẹ́yìn ibi tá a bá dénú o ẹ mọ a mọ báyìí tẹ́ fi mọ nǹkan tó ṣẹlẹ̀ gan ṣùgbọ́n kí n tó mọ tẹ̀síwájú ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ ṣọ́ara ó ti wà lórí kindle báyìí èyí ní amazon bẹ́yẹn márùn bá nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ rà á ẹ lọ sí orí kindle ní amazon ẹ bá níbẹ̀ pẹ̀lú àṣẹ olódùmarè àní ṣọ́ara wa o ẹjá máa tẹ̀síwájú níbi tá a bá ìwé ìtàn dé ẹ máa bá mi ká lọ o. ọláwálé bẹ̀rẹ̀ sí ní rò pé kí ológbò kó tó pa ìyá àgùntàn baálé ilé tí kì í bá ṣolórun ìyà yóò ti jí àtàmọ́tàṣe kúkú ni ọláwálé bí ògùn ẹni bá sì dáni lójú gbàngbàn òun la fi ń gbárí ọláwálé mà pé bí òun yóò tilẹ̀ kú òun yóò mú ènìyàn lọ́wọ́ lọ nítorí wípé ọba kì í rìn kan rájò orí èrò yìí òun ọláwálé wà tí ọkọ̀ tó ń lé wọn náà tó fi yà wọ́n sílẹ̀ bàrá tó sì dúró ní iwájú wọn ilẹ̀kùn iwájú ọkọ̀ náà ṣí pìrí ẹsẹ̀ òsì òun ẹni tó wà òun lẹni tó wà ní iwájú ọkọ̀ náà ló kọ́kọ́ nà jáde láti inú ọkọ̀ bàtà gbùngbùn kan báyìí tó bo gbogbo ẹsẹ̀ rẹ̀ pátápátá òun ẹni náà wọ̀ ó wọ ṣòkòtò tó nípa kan báyìí sí i bí ó ti gbé ẹsẹ̀ náà kalẹ̀ láti inú ọkọ̀ náà bí ẹsẹ̀ náà ti tẹ̀lẹ̀ onírúkúkú ní ibi tí ẹni náà gbé ẹsẹ̀ sí alápàdé bẹ̀rẹ̀ sí kìkìkì ọ̀làwálé túbọ̀ mú ìbọn rẹ̀ gírígírí ó wò ó òun lòun yóò fi ọ̀rọ̀ náà ṣe ó bẹ̀rẹ̀ sí ni wo ẹni tí yóò jáde nínú ọkọ̀ náà ó wò pé bákan méjì ni bí òun bá ti rí wípé ìjà ni ẹni tó fẹ́ jáde náà fẹ́ gbé wá òun yóò yin ìbọn ọwọ́ lù ú ni ọkùnrin kan báyìí sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ìgò dúdú kan báyìí òun ló wọ̀ sójú ó ṣòro púpọ̀ láti dá ẹni náà mọ̀ bí kò bá yọ ìgò ojú rẹ̀ kúrò ọlápàdé tẹjú máa dáadáa ọkùnrin tó sọ̀ bọ àpò ọ̀làwálé rọra mú ìbọn wọ rẹ̀ sókè kó lè rọrùn fún un láti yìn bí ọ̀rọ̀ náà bá yíwọ́ tán ọlápàdé rọra mú ọwọ́ lọ sí ibi tán ọláwálé láti sọ fún un pé kó ní sùúrù díẹ̀ ná bí ọkùnrin náà ti sọ̀kalẹ̀ òní ọlápàdé ló rọra sọ pé babájídé ọkùnrin náà yọ ìgò ojú rẹ̀ kúrò ọlápàdé ní babájídé náà ni ọlápàdé ṣí ilẹ̀kùn ọkọ̀ ó sì sọ̀kalẹ̀ bí ó ti sọ̀kalẹ̀ òun ló ní babájídé ọlápàdé pa ilẹ̀kùn ọkọ rẹ̀ dé ó sì rìn lọ sí ọ̀nà ọ̀dọ̀ babájídé babájídé náà fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín ó pa ilẹ̀kùn ọkọ rẹ̀ dé ó yọ ọwọ́ tó kìbọ inú àpò jáde padà òun náà sì rìn lọ pàdé ọlápàdé ọláwálé sì mú ìbọn ọwọ́ rẹ̀ gírígírí torí ibà méjì kọ́ bí lànà bá ń la ọ̀nà àgbàrá lásìkò ẹ̀rùn kò yẹ kí a bá a wí púpọ̀ tirẹ̀ náà yé torí a lè sọ pé kò ní rí bẹ́ẹ̀ kó padà lọ rí bẹ́ẹ̀ ọlápàdé àti babájídé wọ́n rìn pàdé ara wọn ọlápàdé ní ìwọ ló ti ń lé wa bíi pé wọ́n rán ọ sí wa babájídé rẹ́rìn-ín ó ní iṣẹ́ yín yìí gan-an ó lágbára gbogbo ènìyàn òun lè máa ń funra sí bí ẹ ti ń jáde láti àgọ́ yín òun mo ti rí ọ tí mo sì ti ń sátẹ̀lé yín lẹ́yìn àwọn méjèèjì kí ara wọn tẹ̀ nítọ̀yàyà ọkàn láwálé balẹ̀ pẹ̀sẹ̀ ọlápàdé àti babájídé wọ́n jọ ń sọ̀rọ̀ fún bí ogún ìṣẹ́jú kí wọn tó gba òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ara wọn wọ́n tún dì mọ́ ara wọn babájídé padà sínú ọkọ̀ tirẹ̀ ọ̀làpàdé náà sì padà sínú ọkọ̀ bí ọ̀làpàdé ti wọ inú ọkọ̀ ló ní babájídé nìyẹn ọláwálé àjọ lọ sí ilé ìwé girama ni ọkọ̀ babájídé síná ó sì bá tirẹ̀ lọ bí ó ti lọ tán òun ọ̀làpàdé náà sínú ọkọ̀ bí ó ti rìn síwájú díẹ̀ òní ọkọ̀ kan tó ń bọ̀ láti iwájú wọn bá arébùrú kọjá ní ẹ̀gbẹ́ ọkọ̀ àwọn ọ̀làpàdé díẹ̀ ló sì kù ó kọlu ọkọ̀ wọn ọlápàdé tẹ akójanu ọkọ̀ ọkọ̀ dúró sí i ọlápàdé sì yí ojú sẹ́yìn ó ń wo ọkọ̀ náà bó ti ń sáré burúkú lọ ọlápàdé wojú ọláwálé ó ní ó ní láti jẹ́ wípé ọ̀daràn kan òun ni àwọn tó wa ọkọ̀ yẹn ọlápàdé fẹ́rẹ̀ máì tí ì parí ọ̀rọ̀ náà tí ọkọ̀ ọlọ́pàá méjì kan tó fi bá a rí kọjá ní ẹ̀gbẹ́ wọn tí wọ́n sì ń sáré lọ sí ọ̀nà ibi tí ọkọ̀ àkọ́kọ́ gbà lọ ọláwálé ní àwọn náà ni àwọn ọlọ́pàá yẹn ń lé lọ ọlápàdé ní a ò mọ ìgbà tí ìwà ọ̀daràn yóò dínkù láwùjọ wa báyìí ọláwálé wojú ọlápàdé ó mẹnu ó sì fi ẹ̀yìn tì padà sí orí àga tó jókòó lé lórí ó na ìbọn ọwọ́ rẹ̀ sí ọlápàdé láì wojú rẹ̀ rárá ọlápàdé gba ìbọn náà ó sì dá a padà sí ibi tó ti mú un ọkọ̀ wọn jáde sí ojú pópó wọ́n sì bá tiwọn lọ. aago kan òru ó kọjá ìṣẹ́jú díẹ̀ ọlápàdé jókòó sórí àga kan báyìí tí tábìlì wà ní iwájú rẹ̀ ó kó àwọn ìwé àti àwòrán kan báyìí sí iwájú ojú rẹ̀ dá páropáro ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dún ọlápàdé kó ara ró ó wò pé ta ló lè máa pe òun ní àjẹ̀ náà ó na ọwọ́ mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó wojú rẹ̀ ó rí i pé kò sí àkọsílẹ̀ ẹni tó ń pe òun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún ó wojú rẹ̀ fún ìgbà díẹ̀ kó tó gbé e bí ó ti gbé e tó tẹ́tí sí ohùn ẹni tó ń bá sọ̀rọ̀ náà ó mí kalẹ̀ ó sì dìde wọ yàrá ìgbọ̀nsẹ̀ tó wà ní àbáwọ yàrá ìgbàlejò wọn kò pẹ́ púpọ̀ tí ọlápàdé ti wà nínú yàrá ìgbọ̀nsẹ̀ náà tó fi bẹ̀rẹ̀ sí ní búrò ẹnìkan lẹ́nu géètì ilé wọn ní ìta ọlápàdé já ìpè rẹ̀ ó jáde lẹ́sẹ̀kẹsẹ̀ láì pa ilẹ̀kùn ilé ìgbọ̀nsẹ̀ náà dé bí ó ti jáde padà sí yàrá ìgbàlejò tààrà ibi tí wọ́n ti ń paná inú yàrá ìgbàlejò náà òun ló lọ ọlápàdé pa iná inú ilé ó wá ń gbìyànjú láti wo ìta láti inú yàrá ìgbàlejò náà ọlápàdé sì rí i pé géètì náà sì ń mì orí èrò ohun tí ọlápàdé lè ṣe òun ló sì wà tó fi bẹ̀rẹ̀ sí ní gbúrò ẹsẹ̀ bọ̀ lọ́nà ọ̀dọ̀ rẹ̀ ó sáré wo ẹ̀yìn ó sì rí ìyàwó rẹ̀ lẹ́yìn rẹ̀ ọkàn lápàdé balẹ̀ ọkàn lápàdé balẹ̀ díẹ̀ ìyàwó rẹ̀ ní mo gbọ́ bí àwọn kan ti ń gbìyànjú láti ṣí ilẹ̀kùn ní ìta òun ni mo ṣe ní kí n wá pe àkíyèsí yín sí i n ò mọ̀ wípé ẹ̀yin náà ti kẹ́fìn wọn ọlápàdé rọra sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ó ní èmi náà ti kófìrí wọn ṣùgbọ́n n ò tí ì lè sọ ní pàtó irú ẹni tí wọ́n jẹ́ ohun tó kàn dá mi lójú ni wípé àlejò eré kan kò lè wọlé wá bá mi láàjìn yìí ẹni tó bá sì ń ṣe irú iṣẹ́ wa yìí ó gbọ́dọ̀ máa wà ní ìgbáradì lóòrèkóòrè ni ìmúrasílẹ̀ òun ni ìjà ẹkùn ìwọ padà sínú yàrá lọ́dọ̀ àwọn ọmọ kí o sì ti ilẹ̀kùn láti ẹ̀yìn bí wọn ò bá pè ọ́ lẹ́ẹ̀mẹ́ta ò gbọ́dọ̀ sí ilẹ̀kùn náà ìyàwó ọlápàdé yí ojú padà lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì ń wọ inú yàrá lọ ọlápàdé mú ìbọn ìléwọ́ rẹ̀ ó yẹ ọta tó wà nínú rẹ̀ wò ó sì dé ilé ọta náà padà lẹ́sẹ̀kẹsẹ̀ ó mú iná àtẹ̀tàn kan tó wà lórí tábìlì ibi tí ó ti yẹ ìwé wò lẹ́ẹ̀kan ó wọlé sí yàrá ìdáná ó sì gba ẹ̀yìnkùlé jáde sí ìta bí ọlápàdé ti jáde sí ìta ó fi ọwọ́ òsì mú iná àtẹ̀tàn rẹ̀ ó wá fi ọwọ́ ọ̀tún ó fi mú ìbọn ìléwọ́ rẹ̀ gírígírí ó wá rọra rìn gba ẹ̀gbẹ́ ilé kọjá lọ sí iwájú ilé bí ó ti dé orígun ilé ní ìta ó dúró díẹ̀ láti wo ẹnu ọ̀nà náà bóyá àwọn tó ń gbìyànjú àti sí géètì náà ti wọlé sínú géètì ó rí wípé géètì sì ń mì ó wo orí ìgànná tí wọ́n mọ yí ilé náà ká ṣùgbọ́n kò kófìrí ẹnikẹ́ni ọlápàdé lẹ̀ mọ́ ògiri tí wọ́n mọ yí ilé náà ká bí ọmọ onílé ti ilẹ̀ máa ra ògiri ó sì ń fi ẹ̀gbẹ́ pẹ́ ògiri náà lọ sí ẹnu géètì bí ó ti dé ẹnu géètì ó dúró ó sì de etí sílẹ̀ dáadáa lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ọlápàdé dọ̀bálẹ̀ bí aláǹgbá ó sì rọra yọjú wo ìta láti abẹ́ géètì ilé náà ẹsẹ̀ méjìlá òun ọlápàdé rí lẹ́nu géètì ní ìta ṣùgbọ́n ẹsẹ̀ àwọn ewúrẹ́ mẹ́ta òun ni àwọn ewúrẹ́ náà òun ló fi ara nu géètì náà ní ìta tó fi ń dún tó sì ń mí bíi koríko tí afẹ́fẹ́ ń fin lápè ọlápàdé pòsè ó dìde nílẹ̀ ó ṣí ti tí àwọn igba lè gbà kọjá ó sì lé àwọn ewúrẹ́ náà lọ pada padà sínú ilé ó ti géètì náà padà ó sì wọ inú ilé lọ. báyìí òun ni ìwé ìtàn adákẹ́dájọ́ orí kẹjọ òun ló parí orí kẹsàn-án òun la wà báyìí àkọlé wo ló ń bẹ lórí kẹsàn-án ọ̀hún lálá tó lọ sókè lálá tó lọ sókè ẹ máa bá mi ká lọ. inú ilé ẹjọ́ kún fọ́fọ́ èrò tó ń bẹ nínú ilé ẹjọ́ náà wọ́n bù wáyà wọ́n lọ bẹ́ẹ̀rẹ́ bí iyanrìn etí òkun àwọn tí ò ráàyè dúró nínú ilé wọ́n fi ojú fèrèsé ṣe ibi ìwòran wọn gbogbo wọn wá ń hó gàdàgùdù bí èrò ọjà kó wá ló fẹ́ mọ ibi tí ìrókò tó fẹ́ wó sí kọmíṣánná Àjàyí Dásọfúnjó àti Fọlákẹ́mi wọ́n wà nínú àpótí kan báyìí tí olùjẹ́jọ́ máa ń dúró sí wọ́n ń wọlẹ̀ kọ̀rọ̀ bí ajá tí ebi ń pa gbogbo èrò tó wà nínú kóòtù òun ló ń tò wọ̀sọ̀wọ̀sọ̀ bí ẹyẹ ẹ̀gà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan báyìí dúró ní ìta ilé ẹjọ́ náà ọlápàdé àti wálé sọ̀ nínú ọkọ̀ ọ̀hún wálé kó àwọn ìwé kan báyìí lọ́wọ́ àwọn méjèèjì wọ́n sì wọnú kóòtù lọ bí wọ́n ti wọlé ọlápàdé lọ tààrà sí ibi àga kan báyìí tí àwọn agbẹjọ́rò méjì kan jókòó sí ó jókòó tì wọ́n wálé sì kó àwọn ìwé tó kó lọ́wọ́ sí iwájú rẹ̀ wálé pẹ̀yìndà lẹ́yìn tó kó ìwé náà kalẹ̀ tán ó sì lọ jókòó sí kọ̀rọ̀ ibì kan lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ọkùnrin kan báyìí tó wọ aṣọ funfun ó kó àwọn ìwé kan jáde láti inú yàrá kan báyìí tó wà lápá òkè lọ́hùn-ún bí ó ti kó ìwé náà kalẹ̀ ní orí tábìlì gíga kan báyìí òun adájọ́ àgbà náà jáde tẹ̀lé e. bí adájọ́ ti jáde gbogbo èrò tó wà nínú kóòtù náà wọ́n dìde bu ọlá fún un bí adájọ́ àgbà ti jókòó gbogbo àwọn èrò tó wà nínú kóòtù náà jókòó padà adájọ́ àgbà kojú sí àwọn agbẹjọ́rò tó wà lórí ìjókòó ó ní ẹnìkan dìde ó ní orúkọ mi ní dáúdà àrẹ̀mú èmi ni agbẹjọ́rò fún kọmíṣánná àjàyí àti arábìnrin fọlákẹ́mi tí í ṣe aya wọn ọkùnrin náà jókòó padà ẹlòmíràn tún dìde ó ní orúkọ tèmi ní jogun omi aliu èmi ni agbẹjọ́rò fún ọ̀gbẹ́ni dasọ̀fúnjó òun náà jókòó ọlápàdé sì dìde ó ní orúkọ tèmi ní ọlápàdé adámọlẹ́kùn èmi ni ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń ṣojú fún ìjọba lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu àwọn agbẹjọ́rò méjèèjì àti fífi ọ̀rọ̀ wá àwọn oníbàárà wọn tí wọ́n wá sojú lẹ́nu wò ọlápàdé dìde lórí ìjókòó ó ha òfun ó ní olúwa mi ní ọjọ́ kẹta oṣù keje ọdún tó kọjá òun ní àwọn kan ṣe ìkọlù sí ọgbà ẹ̀wọ̀n tí ọ̀gbẹ́ni ọlágbèmí wà ìkọlù náà ó sì bá ó sì bá ohun tó pọ̀ jẹ́ ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ òun náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún gbogbo ìwádìí tí a ṣe pátá ọ̀dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló ń forí sọ n ò ní fẹ́ láti fi àkókò ilé ẹjọ́ yìí ṣòfò rárá mo ní ìbéèrè bíi mélòó kan tí mo fẹ́ bi àwọn ènìyàn wọ̀nyí adájọ́ àgbà ní tẹ̀síwájú adájọ́ àgbà fi ẹ̀yìn tì lórí àga tó fi jókòó ó wá ń fi ọwọ́ yí gègé tó wà lọ́wọ́ rẹ̀ róbóróbó ó jọ pé ẹjọ́ ọ̀hún ó jẹ́ lógún púpọ̀ ọlápàdé rìn lọ sí ibi àpótí tí àwọn daṣọ fúnjó wà ó ní. Ni ní ọjọ́ díẹ̀ sẹ́yìn àwọn kan ṣe ìkọlù sí ilé mi ní òru ọ̀gànjọ́ ọ̀kan nínú wọn ó fi ara gba ọta ìbọn ó sì kú lẹ́sẹ̀kẹsẹ̀ èkejì ni mo rí mú láàyè tí mo sì mú lọ sí àgọ́ wa ní òwúrọ̀ ọjọ́ kejì láti lè gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ṣùgbọ́n kí n tó lè gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ òkú rẹ̀ òní abá níbi tí a ti fẹ́ gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ náà májèlé òní wọ́n sì fún un jẹ ọlápàdé kọjú sí Dásọfúnjó ó ní akẹgbẹ́ mi yìí ọ̀gbẹ́ni Dasọfúnjó òní wọ́n sì rí tó ń jáde láti inú yàrá náà ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn rẹ̀ òní ẹni tí a fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí a fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò náà ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra májèlé àtẹnujẹ òun ló pa á ìwé ẹ̀rí láti ọ̀dọ̀ dókítà rèé pé májèlé àtẹnujẹ ló pa ọkùnrin ọ̀hún ọlápàdé na ìwé náà síwájú adájọ́ àgbà ó ní gẹ́gẹ́ bí dókítà ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé májèlé tó pa ọkùnrin náà inú mímu ẹlẹ́rìndòdò ni wọ́n fi sí sanya tí òun náà jẹ́ ọ̀kan lára wa ó rí omi mímu ẹlẹ́rìndòdò kan lọ́wọ́ ọ̀gbẹ́ni Dásọfúnjó lásìkò tó ń jáde láti ibi tí ọkùnrin náà kú sí wọ́n ti mu omi mímu ẹlẹ́rìndòdò náà dé ìdajì lásìkò tí wọ́n rí i Dáúdà rẹ̀ mú dìde ó sì takò ọ̀rọ̀ lápàdé ó ní olúwa mi àdúrún mọ́lásán òun ni ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni ọlápàdé ń sọ kò sí ẹ̀ṣẹ̀ nínú kí ọ̀gbẹ́ni Dásọfúnjó kó ra omi mímu ẹlẹ́rìndòdò mu ó wù ú láti mu ó sì rà á ta ló ka a mọ́ ibi tó ti ń fi rọ olóògbé náà olóògbé yìí kì í sàṣì ọmọdé àwọn ènìyàn sáà máa wà ní agbègbè yàrá náà ọ̀gbẹ́ni ọlápàdé fúnra rẹ̀ náà sì sọ pé òun lọ gba ìpè lásìkò náà ni àti pé òun ò jìnnà sí yàrá náà rárá bí dasọ fúnjọ bá wá fi ohun mímu ẹlẹ́rìndòdò náà rọ olóògbé náà ní agídé ṣé wọn ò ní gbọ́ ariwo rẹ̀ ní ìta ni adájọ́ ní kí dáúdà ó jókòó ó sì ní kí ọlápàdé kó máa bá ọ̀rọ̀ rẹ̀ lọ ọ̀làpàdé ní ẹ ṣeun o olúwa mi kò pẹ́ lẹ́yìn tí ọ̀gbẹ́ni Dáṣọfúnjó jáde láti inú yàrá náà tí a fi rí òkú ọ̀daràn tí a mú ọ̀hún ọ̀gbẹ́ni Dáṣọfúnjó gba ọ́fíìsì wọn lọ lẹ́yìn wákàtí díẹ̀ òní wọ́n jáde padà tí wọ́n sì lọ tú omi mọ ẹlẹ́rìndòdò tó kù sínú ike lẹ́ẹ̀kan dànù sí ìta aya ìṣọ̀lá tó jẹ́ ọ̀kan lára wọn tó ń tọ́jú àyíká ibẹ̀ sì rí wọn nígbà tí wọ́n ń tú omi mọ ẹlẹ́rìndòdò náà dànù ìbéèrè tí a ó wá bí wọ́n ní pé kí nìdí tí wọ́n fi lọ tú u dànù tí wọn ò fi mú èyí tó kù mọ́ ọlápàdé gbójú sókè ó ní aya ìsọ̀ládà obìnrin náà dìde ó sì wá jẹ́rìí sí ọ̀rọ̀ ọlápàdé lẹ́yìn tó jẹ́rìí sí i tán lọ́ọ̀yà adá sọ fúnjọ́ tó dìde ó tako ọ̀rọ̀ náà ṣùgbọ́n adájọ́ àgbà dá lẹ́kùn pé kó má pàkúta sí ọ̀rọ̀ ọlápàdé ó ní ṣé ní òdodo òun ni ìwọ dá fúnjọ́ ló lọ da ohun mímu ẹlẹ́rìndòdò ọ̀hún nù dá sọ fúnjọ́ dá itọ́ mì ó ní olúwa mi òdodo òní mo lọ dànù ṣùgbọ́n ó ní ohun tó fa sábàbí mo ti gbé omi mọ ẹlẹ́rìndòdò náà kalẹ̀ fún ìgbà tó pẹ́ látàrí iṣẹ́ kan tí mò ń ṣe lọ́wọ́ ìgbà tí wọn ò fi gbé e padà àwọn èèrà wọn ti wọ inú rẹ̀ ìdí nìyẹn tí mo fi lọ dànù ọlápàdé fi ẹ̀gbẹ́nu rẹ́rìn-ín ó ní olúwa mi ẹ má jẹ́ kí a gbàgbé wípé omi mímu ẹlẹ́rìndòdò òní wọ́n fi pa ọ̀daràn tó kú irú májèlé tó sì jẹ náà kò lè lójú ìṣẹ́jú bíi mẹ́wàá lọ lára ẹni tó bá jẹ tí yóò fi jẹ́ ọlọ́run nípè ọ̀gbẹ́ni dá sọ fún jónì kan òun ló sì gbé omi mọ ẹlẹ́rìndòdò jáde láti yàrá náà àwa tún lè máa béèrè pé ibo ni ikú ọ̀daràn náà ti wá bí mo sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni dá sọ fún jó ọlápàdé súnmọ́ fọlákẹ́mi àyà fọlákẹ́mi bẹ̀rẹ̀ sí ní kìkìkì ọlápàdé ní arábìnrin fọlákẹ́mi orí ọ̀rọ̀ ẹ̀yìn àti ọlágbèmí òun ni gbogbo wàhálà yìí òun ló ti bẹ̀rẹ̀ ohun tí ẹ sọ fún wa ni pé ọlágbèmí ó fẹ́ fi ipá bá yín lò pọ̀ lọ́ọ̀yà jogun mi àdíwù dìde ó ní olúwa mi ọ̀rọ̀ tó ti kú tó ti rùn ó ní ọ̀gbẹ́ni ọlápàdé tó ń wú jáde ẹni tó dáná ó ti fi ojú ba ilé ẹjọ́ ilé ẹjọ́ sì dájọ́ ẹ̀wọ̀n fún un lọ́jọ́ tó ti pẹ́ kátikàti òun ni ọ̀gbẹ́ni ọlápàdé òun ló ń wí yìí adájọ́ àgbà ní má ṣe pa òkúta sí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni ọlápàdé jẹ́ kí ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ rẹ̀ délẹ̀ ká lè mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta òun ló fẹ́ pè tàbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀mí ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a ní láti yẹ̀ ẹ́ wò fínífíní máa bá ọ̀rọ̀ rẹ lọ ọ̀gbẹ́ni ọlápàdé ọlápàdé ní ẹ olúwa mi agbẹjọ́rò òjogun omi ó jókòó padà ọlápàdé ní arábìnrin fọlákẹ́mi ohun tí ẹ sọ fún wa ni wípé ẹ̀yin àti ọlágbèmí ẹ ti mọ ara yín ṣáájú àkókò ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ohun tí ẹ ò sọ fún wa ni pé ẹ̀yin pẹ̀lú rẹ̀ ẹ ti fi ara yín rí ní ìgbà kan kọmíṣánná Àjàyí wojú ìyàwó rẹ̀ Fọlákẹ́mi Dáyìntọ́mì ó ní òtítọ́ ni wípé èmi àti Ọlágbèmí a mọ ara wa rí ṣùgbọ́n kò sí ọ̀rọ̀ ìfẹ́ kankan láàrin àwa méjèèjì Ọlápàdé rọra rẹ́rìn-ín ó kọjú sí adájọ́ àgbà ó sì rìn lọ sí ọ̀nà ibi tí adájọ́ àgbà jókòó sí ó ní olúwa mi mo fi ń dá ilé ẹjọ́ yìí lójú wípé Fọlákẹ́mi àti Ọlágbèmí kì í ṣe àjòjì ara wọn rárá wọ́n ti fi ìgbà kan fẹ́ ara wọn rí ṣáájú àkókò tí Fọlákẹ́mi purọ́ mọ́ pé ó fi ipá bá òun lò pọ̀ ète obìnrin lásán òun ní ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kan Ọlágbèmí inú bí Fọlákẹ́mi ó kígbe mọ́ Ọlápàdé pé bí kò bá mọ ohun tí yóò wí ó sàn kó kúkú gbé ẹnu rẹ̀ dákẹ́ ó ní bí ẹ bá sọ wípé èmi àti Ọlágbèmí ti fẹ́ ara wa rí ẹ̀rí yín dà Ọlápàdé dúró sí ó yí ojú padà sí fọlákẹ́mi ó ní ẹ̀rí fọlákẹ́mi ní bẹ́ẹ̀ ni ẹlẹ́rìí yín dà ọlápàdé tún yí ojú padà sí ẹnu ọ̀nà àbáwọlé sí inú kóòtù náà ó wo ẹnu ọ̀nà náà ó wo ẹnu ọ̀nà náà lọ sàkún gbogbo ilẹ̀ túbọ̀ pa lọ́lọ́ ọmọbìnrin kan báyìí tó wí aṣọ mọ́ orí tó sì ta aṣọ náà ní kókó ní ibi àgbà báyìí ó wọlé láti ìta aṣọ tó wé mọ́ orí náà ó bo gbogbo orí rẹ̀ pátápátá ó dé ìgò dúdú kirikiri kan báyìí sójú ó wọ aṣọ aláwọ̀ aró kan báyìí pẹ̀lú ṣòkòtò funfun bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣòro púpọ̀ láti rí ojú obìnrin náà ẹ̀gàn ni hẹ̀ bí ọmọ ẹni bá dáa káwí olódùmarè ó lo àsìkò tó pọ̀ ní ibi tó ti ń ṣẹ̀dá ọmọbìnrin ọ̀hún ó dúró ire bẹ́ẹ̀ ni ìrísí rẹ̀ ó jẹ ojú ní gbèsè irúfẹ́ obìnrin tí wo gbogbo ọkùnrin láti fẹ́ ni bí obìnrin náà ti wọlé tààrà òun ló ń bọ̀ lọ́nà ọ̀dọ̀ ọlápàdé ọlápàdé bu ẹ̀rín sí ẹ̀rẹ̀kẹ́ bí ó ti kú díẹ̀ kí obìnrin náà dé ọ̀dọ̀ lápàdé òun ló ṣí aṣọ tó fi bo orí náà ó sì tún yọ ìgò dúdú ojú rẹ̀ kúrò ta ni ọmọbìnrin ọ̀hún ojú rere ni <laughs> bí gbogbo èrò tó wà nínú kóòtù ti rí ojú rere púpọ̀ nínú wọn òun ló fẹ́rẹ̀ lè e wọlẹ̀ àwọn kan nínú wọn wọ́n ti fẹ́ máa sá jáde lọ adájọ́ àgbà gan-an ó ṣí ẹ̀yìn kúrò lára àga tó fi ẹ̀yìn tì sí ó yọ ìgò ojú rẹ̀ kúrò ó sì fi ọwọ́ nu ojú rẹ̀ méjèèjì láti lè rí dájú pé kì í ṣe wípé ojú òun ó ń tan òun jẹ gbogbo àwọn olùjẹ́jọ́ tó ń bẹ nínú pátákó òun ni ẹ̀rù bà bóyá torí pé wọ́n rò wípé òkú wọlé tọ̀ àwọn ni tàbí torí pé wọ́n wò pé ilé irọ́ ó ti wó kò sí ẹni tó lè sọ̀rọ̀ ojú rere dé ibi tí ọlápàdé wà òun àti ọlápàdé wọ́n kí ara wọn dáadáa ọlápàdé rẹ́rìn-ín ó ní mo mọ̀ pé kò ní ṣàìṣe yín ní kàyéfì pé báwo ni ẹni tí a rò wípé ó ti kú ó sì tún di aláàyè bí ó ti ń ṣe yín ní kàyéfì òun náà ló kọ́kọ́ ṣe èmi náà ní kàyéfì ọlápàdé kọjú sí adájọ́ àgbà ó ní olúwa mi gbogbo ayé ló rò wípé ọ̀gá mi yìí arábìnrin ojú rere tí gbogbo ènìyàn tó mọ̀ sí àjànàkú ti ṣaláìsí ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo sì wà lórí iṣẹ́ ìwádìí àwọn afurasí tó wà nínú pátákó yìí èmi àti ọ̀kan nínú àwọn ọlọ́pàá tó wà nínú ilé ẹjọ́ yìí pẹ̀lú mi la jọ ń jíròrò lọ́wọ́ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fi dédé dún ìyàlẹ́nu ló sì jẹ́ fún mi nígbà tí mo gbọ́ pé nígbà tí mo gbé ìpè náà tí mo sì rí wípé ọ̀gá mi yìí tí a rò wípé ó ti kú òun ló pè mí wọ́n kìlọ̀ fún mi pé ẹ̀dá ọlọ́run kankan kò gbúdọ̀ mọ̀ pé àwọn sì wà láyé títí di òní yìí olúwa mi ibí ni wọ́n ti máa yẹ̀bá lórí ẹjọ́ yìí ọ̀gá mi yìí òun ni yóò máa tẹ̀síwájú ní ibi tí mo bá a dé ọlápàdé tẹ orí fún adájọ́ àgbà náà ó sì tọrọ àyè láti máa lọ sí orí ìjókòó adájọ́ náà fún láàyè láti ṣe bẹ́ẹ̀ ojúrere fi ọwọ́ lu ọlápàdé ní èjìká pẹ́pẹ́ ó sì kì í dáadáa ọlápàdé kúrò ní iwájú rẹ̀ ó sì padà sí orí ìjókòó ojúrere mí kanlẹ̀ ó wo gbogbo àwọn tó wà nínú ilé ẹjọ́ náà ó rí i pé inú ilé ẹjọ́ náà kún fọ́fọ́ àwọn ènìyàn sì tún wà ní ìta ó tún wo àwọn afurasí tó wà nínú pátákó tó wà ní ẹ̀gbẹ́ ibi tó dúró sí ó fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín ó wá kọjú sí adájọ́ àgbà ó ní ẹ má bínú fún ìyípadà ráńpẹ́ tó wáyé olúwa mi kó lè dáa náà ni ojú rere ni orúkọ mi àjànàkú òun sì ní ìnagijẹ mi ń jẹ́ ògbólógbòó ọ̀tẹlẹ̀múyẹ́ ni mí èmi àti ọlápàdé ọ̀gbẹ́ni dasọfúnjó tó wà nínú pátákó yìí àti àwọn ọlọ́pàá tó kù òun ni a ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀làgbèmí kí àwọn kan kí n ó tó gbìyànjú láti gbẹ̀mí mi adájọ́ àgbà tó tún ara ṣe ní ibi tó wà ó jọ pé òun fúnra rẹ̀ ó fẹ́ rí púlẹ̀púlẹ̀ ẹjọ́ tó wà níwájú rẹ̀ náà ojú rere dúpẹ́ lọ́wọ́ adájọ́ àgbà náà fún oore ọ̀fẹ́ tó fún òun adájọ́ sì ní kó tẹ̀síwájú ojú rere rìn díẹ̀ kúrò ní ibi tó dúró sí ó kọjú sí àwọn èrò inú kóòtù náà ó jọ pé ara àwọn èrò náà ó ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ torí pé àwọn tó ti dìde tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ máa sá lọ wọ́n ti jókòó padà ó jọ pé wọ́n ti rí ìdánilójú pé kì í ṣe òkú òun ni ojú rere tí àwọn rí ojú rere ni mo mọ̀ pé kò ní ṣàìsí gbogbo yín ní kàyéfì bí ẹ tún ti rí mi òdodo ni pé àwọn kan ṣe ìkọlù sí mi lórí afárá odò àṣejìrẹ́ tó wà lọ́nà ilé Ifẹ̀ gbogbo ayé òun ló sì rò wípé mo bá ìṣẹ̀lẹ̀ náà rìn irọ́ ikú ni wọ́n ń pa máa dá a kì í gbọ́ kú aṣọ àfi bí aṣọ ó gbó a kì í gbọ́ kú òkè gbẹngbẹng òun ní tòkè wọ́n yin ọ̀pọ̀lọpọ̀ ìbọn fún mi nítòótọ́ lẹ́yìn tí mo fi ara gba ọta mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ mo rí i lọ́jọ́ náà pé bí òun bá tètè bẹ́ sódò ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ó lè polówó fúnra mi òun ni mo bẹ́ sínú odò àṣejì rẹ̀ èrò wọn sì ni pé àwọn ti rẹ́yìn mi alẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ gan-an òun ni ọkùnrin adẹ̀gẹ̀rẹ̀ kan báyìí lórí mi létí odò náà kò sí okun kankan lára mi mọ́ bí ó bá sì sí ti ọkùnrin náà ni n ò bá ti dèrò ọ̀run báyìí agbẹjọ́rò fún kọmíṣánná Àjàyí àti ìyàwó rẹ̀ ó dìde ó ní olúwa mi arábìnrin ojú rere ó kàn fẹ́ fi àkókò ilé ilé ẹjọ́ yìí ṣòfò lásán ni gbogbo tó ń sọ kò ní àṣepọ̀ pẹ̀lú ẹjọ́ tó wà nílẹ̀ yìí rárá adájọ́ àgbà dá ọkùnrin náà lẹ́kùn ó sì tún kìíní lọ pé kò gbọ́dọ̀ dìde pa òkúta sí ọ̀rọ̀ ẹnikẹ́ni mọ́ agbẹjọ́rò náà jókòó padà adájọ́ àgbà ní kí ojú máa bá ọ̀rọ̀ rẹ̀ lọ ojú ní ẹ olúwa mi ojú ló ń kan ọ̀rẹ́ mi tó ń sọ̀rọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ ìkọlù náà ó ní nǹkan ṣe pẹ̀lú ẹjọ́ tó wà nílẹ̀ yìí ojú rere dákẹ́ lọ díẹ̀ gbogbo inú ilé ẹjọ́ òun náà ló túbọ̀ dákẹ́ mẹnimẹni lẹ́yìn ìṣẹ́jú àáyá díẹ̀ ojú rere ni mo láyọ̀ àti sọ fún yín pé ọwọ́ òfin ti tẹ gbogbo àwọn ọ̀daràn náà wọn ò máa ṣe àfihàn wọn bí ẹjọ́ yìí bó bá ti ń lọ. gbogbo àwọn tó wà nínú kóòtù náà wọ́n wojú ara wọn ọkàn wọn sọ kúlúkúlú torí kò sí ẹni tó mọ ibi tí ẹjọ́ náà tó ń lọ rárá nínú wọn mọ́ ó jọ pé ojú rere àti àwọn ẹmẹ̀wà rẹ̀ nìkan òun ló mọ ibi tí ọ̀rọ̀ náà ń rè ojú rere rìn padà sí ibi pátákó tí àwọn afurasí náà wà ó ní ẹjọ́ méjì pàtàkì òun ló wà ní iwájú wa tí wọn ò tú àṣírí rẹ̀ lónìí ẹjọ́ àkọ́kọ́ òun ni ti ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kan olóògbé ọlágbèmí èkejì òun ni tẹni tó ṣe ìkọlù sí ọgbà tó ṣe ikú pa ọlágbèmí àti àwọn ènìyàn tó kù ojú rere kọjú sí Dáṣọfúnjó ó ní ọ̀gbẹ́ni Dáṣọfúnjó mo fẹ́ kí ẹ mọ̀ lónìí pé ìlara kì í ṣe ohun tó dára kì í ṣe wípé kí ènìyàn má ní ìlara rárá òun ni mò ń wí ṣùgbọ́n àpọ̀jù rẹ̀ òun ni kò ṣùwọ̀n torí wípé ìlara lákọ ó sì lábo ojú gbà mí tì fún yín pẹ̀lú gbogbo ìrírí tí ẹ ní àti akitiyan yín lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ẹ wo ibi tí ìlara ọ̀hún tó bá yín dé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní kùn yúnmúyúnmú nínú ilé ẹjọ́ náà ó jọ pé ohun tí wọ́n ń sọ ni pé àwọn ti mọ̀ pé ìwọ ọ̀daràn náà kò ní ṣàìṣẹ́ lórí Daṣọ̀fúnjó ọkùnrin kan dìde níwájú adájọ́ àgbà ó sì pàṣẹ pé kí gbogbo wọn kí wọn pa ẹnu wọn mọ́ ẹsẹ̀kẹsẹ̀ òun ní ilé ẹjọ́ òun ló tún rọ̀ sí tí gbogbo inú ilé ẹjọ́ sì pa lọ́lọ́ padà ojú rere kúrò níwájú Daṣọ̀fúnjó ó wojú kọmíṣánná Àjàyí ó mẹnu ó ní kọmíṣánná Àjàyí ẹ kú iṣẹ́ ìlú gbogbo ẹni tó bá mọ nǹkan fi pamọ́ kó máa rántí ẹni tó máa wá ní alẹ́ ọjọ́ tí wọ́n ṣe ìkọlù sí ọgbà ẹ̀wọ̀n tó ń bẹ nílẹ̀ yìí wọ́n rí ẹ̀yìn àti afurasí ọ̀daràn kan tí gbogbo ọlọ́pàá ilẹ̀ yìí tí wọ́n ti ń wá kiri tí orúkọ rẹ̀ ń jẹ́ Ojúyọbọ níwájú ọgbà ẹ̀wọ̀n náà ẹ ti jẹ́wọ́ pé òótọ́ ni pé ẹ̀yìn àti Ojúyọbọ pàdé níwájú ọgbà ẹ̀wọ̀n náà lọ́jọ́ náà ṣùgbọ́n ṣé ẹ ò gbàgbé pé ẹ sọ pé ẹ ò mọ ohunkóhun nípa bí wọ́n ti kọlu ọgbà ẹ̀wọ̀n ọ̀hún aya kọmíṣánná Àjàyí bẹ̀rẹ̀ sí ní lù kìkìkì ó ní n ò gbàgbé pé mo sọ bẹ́ẹ̀ n ò mọ nǹkan kan nípa bí wọ́n ti ṣe ìkọlù sí ọgbà ẹ̀wọ̀n náà ẹ ṣe ẹ sọ pé ọjọ́ àkọ́kọ́ tí ẹ̀yin àti ojú ọbọ yóò fi ojú kan ara yín nìyẹn bẹ́ẹ̀ ni ojú rere fi ẹ̀gbẹ́ ẹnu rẹ́rìn-ín ó ní ṣé ẹ ò gbàgbé bákan náà pé ẹ̀yin lẹ ojú yọbọ kúrò ní ibẹ̀ lóru ọjọ́ yìí kan náà kọmíṣánná Àjàyí ó fi ọwọ́ họ orí ó ní èmi ni mo gbé e kúrò níbẹ̀ nítòótọ́ ojú rere kọjú sí adájọ́ àgbà ó ní olúwa mi ọjọ́ àkọ́kọ́ tí wọn ò rí ojú yọbọ rí ni ọjọ́ náà òru ọ̀gànjọ́ sì ni àwọn ló sì gbé e kúrò níbẹ̀ adájọ́ àgbà mú gègé rẹ̀ ó sì kọ nǹkan kan sílẹ̀ nínú ìwé tó wà ní iwájú rẹ̀ ojú rere ni mo fi ń dá ilé ẹjọ́ yìí lójú pé ojú yọbọ àti àwọn ẹmẹ̀wà rẹ̀ òun ló ṣe ìkọlù sí ọgbà ẹ̀wọ̀n lóru ọjọ́ náà ara kọmísánná Àjàyí wárìrì gbogbo èrò inú ilé ẹjọ́ ni wọ́n tún wojú ara wọn bẹ́ẹ̀ ni gbogbo wọn tẹ́wọ́ pẹ́ bí ẹni tó jẹ gbèsè tí ò wá lówó lọ́wọ́ ojúrere ni wọ́n fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ láìpẹ́ ojúrere kọjú sí ọ̀dọ̀ fọlákẹ́mi ó ní arábìnrin fọlákẹ́mi púpọ̀ obìnrin òun ló fẹ́ràn owó àti agbára ìdí nìyí tí ẹ fi fẹ́ kọmíṣánná àjàyí fọlákẹ́mi ní rárá o n ò fẹ́ wọn torí owó tàbí ipò mo fẹ́ wọn torí wípé mo nífẹ̀ẹ́ wọn ni ojúrere rẹ́rìn-ín ó ní n ò béèrè lọ́wọ́ yín mò ń sọ fún yín ni lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ tí ẹ fi ẹ̀sùn rẹ̀ kan lágbèmí wáyé ǹjẹ́ ẹ rántí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ agbẹjọ́rò fún fọlákẹ́mi àti ọkọ rẹ̀ tún dìde láti tako ìbéèrè tí ojúrere ń béèrè lọ́wọ́ fọlákẹ́mi ṣùgbọ́n adájọ́ àgbà dá a lẹ́kùn pé kó jókòó padà ó sì ní kí ojúrere kó máa bá ìbéèrè rẹ̀ lọ ojúrere ní ẹ olúwa mi mo fẹ́ kí ẹ túbọ̀ máa fi ọkàn bá mi lọ torí ilé ẹjọ́ yìí náà òun ló dá ẹjọ́ tó rán Ọlágbèmí tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí lẹ́wọ̀n ojú rere tó ń kọjú sí Fọlákẹ́mi ó ní ẹ ò tí ì dáhùn ìbéèrè mi o Fọlákẹ́mi ń ara ó ní ilé ọ̀dọ̀ Ọlágbèmí ni ojú rere ní ǹjẹ́ ó fà wọlé lágídí rárá ẹ̀yin fúnra yín sọ fún mi pé táwẹ̀lì lásán òun ló wà ní ìdí Ọlágbèmí ní àkókò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé bẹ́ẹ̀ ni ǹjẹ́ ẹ lè rántí iye àwọn tó wọnú ilé lọ láti lọ wọ́ ọlágbẹ̀mí jáde lẹ́yìn tí àwọn ènìyàn dé ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún kò sí ẹni tó wọlé lọ bá fúnra rẹ̀ òun ló jáde wá sí ìta ojú rere ní kí ni ẹ lọ sí nílé ọlágbẹ̀mí lọ́jọ́ náà mo lọ bá ìyá ọkọ mi jíṣẹ́ kan lọ́jọ́ náà ni mo sì pàdé ọlágbẹ̀mí inú àwa méjèèjì dùn láti rí ara wa torí ọjọ́ ti pẹ́ tí a ti ríra kẹ́yìn ọlágbẹ̀mí sì júwe ilé rẹ̀ fún mi pé kí n yà kí òun bí mo bá ń padà bọ̀ kí n tó padà dé n ò mọ̀ wípé ó ti ní èrò burúkú lọ́kàn sí mi bóyá ìdí rẹ̀ nìyí tó fi ró táwẹ̀lì lásán mọ́ ìdí ní ìmúra sílẹ̀ ojú rere rọra rẹ́rìn-ín ó sì kọjú sí adájọ́ àgbà ó ní olúwa mi òdodo ni pé ọlágbèmí àti fọlákẹ́mi wọ́n ti mọ ara wọn ṣáájú àkókò ìṣẹ̀lẹ̀ náà kì í wá sí wípé wọ́n mọ ara wọn nìkan wọ́n ti fẹ́ ara wọn rí gbogbo èrò inú kóòtù òun ni ó kọ hà ọkùnrin tó dìde ní iwájú adájọ́ àgbà lẹ́ẹ̀kan ó tún dìde ó sì sọ pé kí gbogbo wọn kí wọn gbé ẹnu wọn dákẹ́ ẹsẹ̀kẹsẹ̀ òun ni wọ́n tún dákẹ́ tí wọ́n sì ń kùn yunmuyun lábẹ́lẹ̀ kọmísánná Àjàyí wojú Fọlákẹ́mi Fọlákẹ́mi sọ fún un pé irọ́ òun ojú rere ń pamọ́ òun ojú rere lọ sí iwájú ọlọ́pàá kan báyìí ó gbé fáìlì iwájú rẹ̀ ó sì ó sì kó àwọn àwòrán kan báyìí jáde ó lọ kó o fún adájọ́ àgbà ó ní àwòrán tí wọ́n jọ yà ní àkókò tí wọ́n ń fẹ́ ara wọn òun nìwọ̀nyí. adájọ́ àgbàgbà àwòrán náà ó sì bẹ̀rẹ̀ sí ní yẹ̀ wọ́n wò lọ́kọ̀ọ̀kan fọlákẹ́mi kẹ́pàrà pé irọ́ burúkú òní ojú rere ń pamọ́ òun ó ní bóyá wọ́n ti dọ́gbọ́n ìgbàlódé kan sí àwọn àwòrán náà láti kó bá òun ni ojú rere kọjú sí fọlákẹ́mi ó ní ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tó wẹ̀lì lásán òun ló wà ní ìdí ọlágbèmí ní tòótọ́ ṣùgbọ́n kì í ṣe torí kí ọlágbèmí lè tètè ní orí ọ̀fẹ́ láti fi ipá bá fọlákẹ́mi lò pọ̀ bí kò sí pé àsìkò tí ọlágbèmí tó fẹ́ lọ wẹ̀ òun fọlákẹ́mi òun ló wọlé lọ́jọ́ náà ojú rere tó lọ sí ibi tábìlì tó ti gbé fáìlì lẹ́ẹ̀kan ó tún sí fáìlì náà ó sì mú àwòrán kan jáde ó lọ fún adájọ́ àgbà ní olúwa mi mo ṣe àyẹ̀wò sí ilé tí ọlágbèmí ń gbé àwòrán fèrèsé méjèèjì tó wà nínú yàrá ìgbàlejò ọlágbèmí nìyí kò sí gàgá kankan lójú fèrèsé náà olúwa mi o méjì ó ní mo fẹ́ kí ẹ dìmú nínú ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ni pé fúnra lágbèmí òun ló jáde sí ìta kí àwọn ènìyàn tó wà níbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní nà án tó wẹ̀lì òun ló sì wà ní ìdí rẹ̀ ó rọrùn fún ọlágbèmí láti mú aṣọ wọ̀ kó tó jáde sí ìta rárá kí àwọn ènìyàn má bàa fúnra sí i ẹlẹ́ẹ̀kejì ni pé ní kété tí fọlákẹ́mi bẹ̀rẹ̀ sí ní pariwo ní ìta pé ọlágbèmí fẹ́ fi ipá bá òun lò pọ̀ bí ó bá ṣe wípé ọlágbèmí ṣe ohun tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn án nítòótọ́ ó rọrùn fún láti gbọ́ ọ̀kan nínú ojú fèrèsé wọ̀nyí kó sá jáde sí ẹ̀yìnkùlé kó sì kọ́kọ́ na pápá bora ná ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀ àyà olódodo a máa le bí àyà kìnìún ọlágbẹ̀mí sáré wá sí ìta láti mọ ohun tó ń ṣẹlẹ̀ tí wọ́n fi ń pariwo irọ́ pátápátá òun ni ẹ̀sùn tí fọlákẹ́mi tó fi kàn ọlágbẹ̀mí fọlákẹ́mi tó kẹ́ mọ́ ojú rere ó sì ń lérí mọ́ pé òun yóò padà pè é lẹ́jọ́ fún ìbanilórúkọ jẹ́ ẹsẹ̀kẹsẹ̀ òun ọkùnrin tó wà níwájú adájọ́ àgbà dìde tó sì pàṣẹ fún fọlákẹ́mi pé kó gbé ẹnu rẹ̀ dákẹ́ fọlákẹ́mi wọ̀ sin bí ọbẹ̀ ẹnu páànù ojú rere rẹ́rìn-ín ó ní mo lérò wípé ojú èwe ò ní arábìnrin fọlákẹ́mi ló fi ń wò mí nínú iṣẹ́ yìí kò mọ̀ pé ajá èmi ojú rere kì í gbó lásán atọpinpin tó mọ ohun tó ń ṣe ni mí ojú rere kọjú sí adájọ́ àgbà ó ní olúwa mi kò sí ẹni tó jẹ́ fi ọ̀bẹ tó nù jẹ iṣu wọn ò tú iṣu ọ̀rọ̀ yìí dé ìsàlẹ̀ ìkòkò pátápátá wọn ò sì fọgbà yẹn ga ọdún mẹ́fà gbáko òun ni fọlákẹ́mi àti ọlágbèmí òun ni wọ́n fi fẹ́ ara wọn àwọn ènìyàn kọ hà ẹsẹ̀kẹsẹ̀ òun ni wọ́n sì tún wọ̀ sí i ojúrere ní gbogbo ohun tí fọlákẹ́mi ń fẹ́ lára ọkùnrin òun ni ọlágbèmí ní ohun tó kù tí fọlákẹ́mi tó fẹ́ lára ọkùnrin ṣùgbọ́n tí ọlágbèmí ò ní òun ni owó ipò àti agbára láti pàṣẹ fọlákẹ́mi rí kọmíṣánná àjàyí ó rí i pé wọ́n lówó wọ́n ní ipò wọ́n sì ní agbára láti pàṣẹ ó pe ọlágbèmí jókòó ní ọjọ́ kan pé ọjọ́ iwájú òun ó ṣe pàtàkì sí òun nítorí náà kí kó wá kí wọ́n máa bá tirẹ̀ lọ. adájọ́ àgbà tó ń jókòó dáadáa fọlákẹ́mi pariwo pé olúwa mi irọ́ ni arábìnrin yìí ń pamọ́ mi o kò sóhun tó jọ bẹ́ẹ̀ láàrin èmi àti ọlágbèmí ọ̀rọ̀ tí ò sí ẹ̀rí kankan fún òun ni wọ́n ń fi ẹ̀sùn rẹ̀ kàn mí yìí ojú rere tún rẹ́rìn-ín fọlákẹ́mi ti bẹ̀rẹ̀ sí ní ké ojú rere kọjú sí fọlákẹ́mi ó sì rìn lọ sí ọ̀nà ibi tó wà ó ní arábìnrin fọlákẹ́mi ǹjẹ́ ẹ ti fi ìgbà kan ṣẹ́yún rí àbí ẹ ò ṣẹ́yún rí agbẹjọ́rò kọmíṣánná Àjàyí dìde láti tako ìbéèrè tí ojúrere ń béèrè lọ́wọ́ fọlákẹ́mi ṣùgbọ́n adájọ́ àgbà kò fún láàyè rárá agbẹjọ́rò náà jókòó padà adájọ́ àgbà sì ní kí ojúrere kó máa bá ọ̀rọ̀ lọ ojúrere mi arábìnrin fọlákẹ́mi fọlákẹ́mi tó kígbe mọ́ ojúrere pé òun ò ojú rere yí ojú padà sí àwọn èrò ó ní mo fi ń dá ilé ẹjọ́ yìí àti gbogbo ẹni tó wà lórí ìjókòó lójú pé irọ́ ni arábìnrin Fọlákẹ́mi ń pa pé òun ò ṣẹ́yún rí ọjọ́ tí Fọlákẹ́mi lọ bá Ọlágbèmí pé kíkó wa máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé Ọlágbèmí ò lówó lọ́wọ́ oyún oṣù méjì òun ló wà nínú nínú rẹ̀ Ọlágbèmí òun ló sì ní oyún ọ̀hún gbogbo ìrònú kóòtù tún bẹ̀rẹ̀ sí ní kùn ọkùnrin tó jókòó ní ibi iwájú adájọ́ àgbà tún dìde ó sì pariwo pé kí wọn gbẹnu wọn dákẹ́ ẹsẹ̀kẹsẹ̀ náà òun wọn tún dákẹ́ fọlákẹ́mi sì wà lórí pé irọ́ ni ojú rere ń pamọ́ òun ojú rere rẹ́rìn-ín ó ní ọlágbèmí bẹ̀ ọ́ títí pé bí ò bá tilẹ̀ wo ti ohunkóhun pé kí o wo ti oyún tó wà nínú ẹ̀ ṣùgbọ́n èsì tí fọlákẹ́mi fún ọlágbèmí ni pé òun ò ní gba ọmọ náà láàyè kó dí òun lọ́wọ́ láti jayé orí òun ní ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2013 ọjọ́rú Wednesday òun ọjọ́ náà bọ́ sí ní déédéé aago kan ọ̀sán òun Fọlákẹ́mi dé ilé ìwòsàn ẹ̀mí lójú tó sì lọ ṣe oyún náà dókítà Jísafẹ́ òun ló ṣe oyún náà fún un. Fọlákẹ́mi túbọ̀ ń sun ẹkún ojú rere yí ojú sí àárín èrò ó ní dókítà Ajísafẹ́ dà dókítà náà dìde bí ó ti dìde tí Fọlákẹ́mi rí i òun ló dá oríkodò bí ẹ̀fọ́ ìbòlò ó mọ̀ pé ìyẹn ọdún bíi mẹ́sàn-án sẹ́yìn òun ló fẹ́ jó òun lọ́wọ́ dókítà lọ sí ibi pátákó kejì tí àwọn olùjẹ́jọ́ máa ń dúró lẹ́yìn tó búra tán ojú rẹ̀ lọ bá a ó ní dókítà ǹjẹ́ ẹ mọ arábìnrin fọlákẹ́mi àbí ẹ ò mọ̀ dókítà wo fọlákẹ́mi ní ibi tó wà ó ní mo mọ̀ wọ́n ibo lẹ ti mọ̀ wọ́n wọ́n wá sí ilé ìwòsàn wa ní ọ̀sán ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2013 wọ́n ní àwọn adigunjalè kan wọ́n wá sí ilé àwọn wọ́n sì fi ipá bá àwọn lò pọ̀ wọ́n ní nǹkan bí oṣù méjì lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni àwọn ṣàdédé rí wípé àwọn lóyún wọ́n ní àwọn ò fẹ́ oyún ẹ̀sìn náà mo sì ṣe ohun tí wọ́n fẹ́ fún wọn lẹ́yìn tí wọ́n tọwọ́ bọ ìwé ìwé tí wọ́n fi ọwọ́ sí lọ́jọ́ náà òun nìyí dókítà náà ìwé náà sí ojú rere ojú rere yẹ̀ ẹ́ wò kó tó mú un lọ sí iwájú adájọ́ àgbà ojú dúpẹ́ lọ́wọ́ dókítà náà dókítà sì padà sórí ìjókòó ojú kọjú sí àwọn èrò ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ti lọ lẹ́yìn gbogbo ìṣẹ̀lẹ̀ yìí fọlákẹ́mi àti ọlágbèmí wọn ò gbúrò ara wọn mọ́ títí wọ́n tún fi pàdé ara wọn ní ìlú ìbàdàn ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn fọlákẹ́mi jẹ́ obìnrin tó fẹ́ràn ìbálòpọ̀ púpọ̀ ọkùnrin tí ò bá lè lò ó kéré tán bí ọgbọ̀n ìṣẹ́jú lórí fọlákẹ́mi irú ọkùnrin bẹ́ẹ̀ kò lè tẹ́ fọlákẹ́mi lọ́rùn lórí ibùsùn kọmíṣánná àjàyí nìyí bí wọ́n bá lo ìṣẹ́jú mẹ́ta lórí obìnrin kí wọ́n tó da ti ọwọ́ wọn sílẹ̀ wọ́n gbìyànjú lọ́jọ́ náà gidi ni inú bí kọmíṣánná ó kígbe mọ́jú rẹ̀ pé kó gbé ẹnu rẹ̀ dákẹ́ torí pé òun ò ní gbà á láàyè kí ó máa ba òun lórúkọ jẹ́ ojú rere ń lọ sí ọ̀nà ọ̀dọ̀ kọmíṣánná ó ní ṣe mo purọ́ máa yín ni inú túbọ̀ bí kọmíṣánná ó ní irọ́ ni ojú rere ń pa ojú rere yí ojú sí àárín èrò ó ní arábìnrin Abímbọ́lá arábìnrin kan báyìí dìde bí kọmíṣánná ti rí i ni òun náà ọmọbìnrin náà ní a ti fi ara wa rí ó tó ọdún mélòó tí ẹ fi fi ara yín ó tó nǹkan bí ọdún mẹ́rin kí ló wá fa ìpínyà láàrin ẹ̀yin méjèèjì kọmíṣánná lè ṣe déédéé bí ọkùnrin lọ́dọ̀ obìnrin ṣé ohun tí ẹ̀ ń sọ ni wípé wọn ò lè takútú lọ́dọ̀ obìnrin rárá kì í ṣe wípé wọn ò lè ṣe wọn ò kàn lè pẹ́ rárá lórí obìnrin ni wọn a máa lò tó ìṣẹ́jú mélòó lórí obìnrin ó pẹ́ tán ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta ẹ ṣeun ẹ lè padà sórí ìjókòó yín ojú rere ni gbogbo ọjọ́ àbámẹ́ta tó bá gbẹ̀yìn oṣù òtún kọmíṣánná Àjàyí ló máa ń lọ ṣe ìtọ́jú ara wọn ní ilé ìwòsàn ìlera lọ́rọ̀ kí àsìkò tí wọ́n ń lò lórí obìnrin kó lè gbé pẹ́ẹ́lí sí i ojú rere lọ yọ ìwé kan jáde nínú fáìlì orí tábìlì ó nà sí adájọ́ àgbà ó ní ìwé ẹ̀rí láti ilé ìwòsàn ìlera lọ́rọ̀ láti fìdí ọ̀rọ̀ mi múlẹ̀ òun nìyí olúwa mi fọlákẹ́mi rí gbogbo ohun tó fẹ́ láyé lọ́dọ̀ kọmíṣánná Àjàyí irú ìbálòpọ̀ tó ń fẹ́ nìkan òun ni kò rí ọjọ́ tó padà fi ojú kan ọlágbèmí ó wò pé àǹfààní ńlá òun ló jẹ́ fún un láti lè ní ìbálòpọ̀ pẹ̀lú ọlágbèmí fúnra fọlákẹ́mi ló ti ara rẹ̀ mọ́ ọlágbèmí lọ́rùn ṣùgbọ́n nígbà tó rí i pé ọlágbèmí kọ̀ jálẹ̀ láti bá òun ní àjọṣepọ̀ lọ́jọ́ náà tí onítọ̀ ń sọ fún un pé òun ti ní àfẹ́sọ́nà òun ò sì lè dá inú bí fọlákẹ́mi ó wò pé kàkà kí ikú má jẹ sèse yóò yàfi ṣàwàdànù ni èrò rẹ̀ ni pé bí ọlágbèmí ò bá jẹ́ ti òun kò ní jẹ́ ti ẹnikẹ́ni ni ìdí nìyí tó fi pariwo pé ọlágbẹ̀mí fẹ́ fi ipá bá òun lò pọ̀ kì í ṣèyí nìkan olúwa mi fọlákẹ́mi gbìmọ̀ ohun tó ṣe dáadáa ó sì ro ète rẹ̀ ọ̀hún lárògùn tó fi gún régé ibi tó kàn ṣeé sí òun ló bu lọ́wọ́ èrò rẹ̀ ni pé bí àwọn agbófinró bí wọ́n bá mú ọ̀gbẹ́ni ọlágbẹ̀mí tán òun yóò lọ lu ẹsẹ̀ gígùn láti lọ bá a ní àgọ́ ọlọ́pàá tí òun yóò sì sọ fún un pé bí ó bá lè ṣe ìlérí àti ṣe ohun tí òun bá ti fẹ́ fún òun wọn yóò tú sílẹ̀ ní àtìmọ́lé ṣùgbọ́n tí ọlágbẹ̀mí bá kọ̀ jálẹ̀ òun yóò sì débèbè ẹ̀wọ̀n ní ibi tí yóò ti fi aṣọ péńpé roko ọba olúwa mi fọlákẹ́mi kúkú ṣe bí ó ti gbèrò ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni fọlákẹ́mi ló lọ bá ọlágbẹ̀mí ní àgọ́ ọlọ́pàá ṣùgbọ́n ọlágbẹ̀mí kọ̀ jálẹ̀ pé òun ò lè ṣe ohun tí fọlákẹ́mi ń béèrè fún náà ó ní òun ò kọ̀ ibi tí ọ̀rọ̀ náà yóò bá já sí inú bí fọlákẹ́mi ó sì tún bẹ̀rẹ̀ sí ní fínámọ́ ọ̀rọ̀ náà fọlákẹ́mi gbé orí sókè níbi tó dorí kodò sí ó ní ìwọ ọmọbìnrin yìí ó sì bẹ̀rù ọlọ́run bí òtítọ́ díẹ̀ bá tilẹ̀ wà nínú gbogbo ohun tí òun wí láti ẹ̀ẹ̀kan irọ́ kàbìtì tí wàá fi parí ọ̀rọ̀ rẹ yìí kò wá pọ̀ lápọ̀jù ìgbà wo òní mo lọ bá ọlágbèmí ní àgọ́ ọlọ́pàá ta ló sọ bẹ́ẹ̀ fún ọ. ojúrere dákẹ́ lọ gbá rí ó yí ojú sẹ́yìn láti wo fọlákẹ́mi ó tún wo ọmọlára níbi tó jókòó sí ọmọlára ń wa ẹkún mu ní tirẹ̀ ó ń kábàámọ̀ pé òun ò tètè gbárùkù ti ọlágbèmí òun ò sì lóore ọ̀fẹ́ láti tọrọ àforíjì bó ti tọ́ lọ́wọ́ rẹ̀ títí tí ikú fi pa ojú rẹ̀ dé ojú rere tó ń wo fọlákẹ́mi ó ní o fẹ́ mọ ẹni tó sọ fún mi àbí bẹ́ẹ̀ ni ta ló sọ fún ọ ojú rere wo ẹnu ọ̀nà ìta lọ sàkún ọkùnrin kan wọlé láti ẹnu ọ̀nà gbogbo inú ilé ẹjọ́ òun ló tutù mínímíní kò sí ẹni tó lè mí pínkín gbogbo wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní sún ara kì <laughs> ojú rere wo ẹnu ọ̀nà ìta lọ sàkún ọkùnrin ká wọlé láti ẹnu ọ̀nà gbogbo inú ilé ẹjọ́ òun ló tutù mínímíní kò sí ẹni tó lè mí pẹ́kẹ́ ta lọkùnrin tó wọlé ọ̀hún <laughs> sẹ́ni tẹ́ ẹ lérò ni ẹ wò mí ẹ dédé síbí fún tòní lágbára ọlọ́run lódùmarè máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá ta lọkùnrin tó wọlé ọ̀hún kí ni ó ṣẹlẹ̀ nínú <laughs> ee tí ì rí nǹkan kan ọbẹ̀ níbẹ̀ so àtẹ́lẹsẹ̀ wo ẹni bá ní mọ́ bọ̀ níwọ̀n ní débá èmi ń lọ lónìí nù ń padà láìpẹ́ láì jìnà pẹ̀lú àṣẹ ọlọ́run lódùmarè ǹjẹ́ títí dìgbà náà orí ń fáwọn ẹ̀dọ̀ kì í dùn mí otúnṣe mẹ́ja lálẹ́ odò ẹnìkan ikú dídí mọ̀dẹ̀kú rọ́jú ayọ̀ àtàláfíà tí mò ń fi ilẹ̀ si lónìí òní wọ́n tó youtube channel mi bákan náà má mi like àwọn fídíò